kó ìkíni dábìrì kí ló kí tó the steps ẹ̀ ti rí traditional chant ẹ̀ ṣe ń eh, ṣe nílẹ̀ Yorùbá bí a ti ṣe nílẹ̀ rẹ̀ nìyẹn. babaláwo tí ọgbọ́n fún ọmọ gbélé bẹ̀ǹsẹ̀ sẹ́lẹ̀. Ikú bí ẹni tí ọgbọ́n fún Àlàbàtà lọ́wọ́ àgbà oníṣọ̀gbọ́n. àmàjẹ́lẹ̀ gbogbo láwẹ̀ ọ̀dà gbogbo tí rìn tómitómi. ọṣẹ ìwà mi torí pé pé káàrí fi agbára sí agbára wà tá a fi sí tá a fi jagun tá a fi ṣẹ́kù nǹkan tí fi lu àbẹ́ yìí ó ti ju ti a lọ ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ọlọ́run ni ẹnìkan sì lágbára lẹ́yìn ọlọ́run tọ́lọ́ba ti pé ìgbé ó dé náà nu àwa tá a gbóyìn náà bọ́ba ti pọ́ lọ́ba kò ní dé ó dé náà torí pé wàhálà ṣe dúró ní alọ́jọ́ lórí tó ju ti bàbá gan alọ́gbọ́n ṣe dúró ni mo dojú tó bá yára ìsìn ta ló lè mú mi lẹ tá a fi gbà fọlọ́run ni pé tó ó dùn à bó dùn àárín tá a rí sí àfi ń tọ́lọ́run bá sí lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni ni pé àtúndúpẹ́ torí pé téèyàn bá ya wèrè tí wọn máa dì mọ́lẹ̀ ọpẹ́ ni lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ ń pa eléyìí pé àsìkò tó lọ́nà bí ti àná àbá tó. báwo ni ẹ ṣe rò pé ó máa rí Uh, kí ni ipa tí papòdà wọn máa ní ní ní ní orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àti nípínlẹ̀ ọ̀yọ́. nípínlẹ̀ ọ̀yọ́. ipò táwọn kò dìmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ pé yóò fì ó di padà tó gbèjù bẹ́ẹ̀ lọ àmọ́ àmọ́ pé yóò kọ̀ fì náà kò sí kí ó kọ́ lélelelele tí èlé dẹ̀ àwa gbà pé bí nǹkan lè yọ ọ́ dẹ̀ ni àti gbà fọ́ lọ́hùn pé àsìkò ti bàbá ló tó torí pé òun náà gbìyànjú ń bọ̀ fi wà ní ìṣètàkùn. Ah. àbáwá jẹ́ kí ni ẹ lè sọ nípa wọn nípa àwọn ohun mèremère tó ń ṣe tó ń gbéṣe nípìnlẹ̀ ọ̀yọ́ àti nínú ọ̀yọ́ gangan. Ah. ẹ tira ẹ fura pé àwọn náà wọ́n jẹ́ ọ̀mọ̀wé wọ́n sì jẹ́ èèyàn takuntakun nínú ìlú tó jẹ́ pé inú olórí gbogbo ọba kò tí ì sẹ́ni tó tó ní ọba yorùbá títí tí èdè London tí wọ́n gbàgbọ́ ni pé ó tira ó gbìyànjú tó gẹ́gẹ́ bí ẹ̀yin ò ń gbàgbọ́ wọn á ní ó ṣe ìwọ̀n tí ó lè ṣe bàbá náà ṣe ìwọ̀n tó lè ṣe ni àwa tá a béèrè lẹ́kùn tá a bá lè ṣe náà láàṣì bó ṣe rí ni. Um, ẹ káàárọ̀ bàbá o bàbá ká tó lọ sàn ok ẹ ká sàn. ẹ pẹ̀lẹ́. ṣàìbá ẹ sọ fún wa sàbáwò ni a fẹ́ ṣe orúkọ yìí sálẹ̀ kan. orúkọ mi ni Adékúnlé Wákìlì ààrẹ àgẹwò tìlú Jàbátá tálàfin tìlú Ọ̀yọ́ tọ àbàwà kílẹ̀ ẹni sọ pa aláàfin lọ́yọ̀. ẹ kú bàbá ó dé bá wa lójijì ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ fún gbogbo ìlú àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ bàbá wa Aláàfin bàbá rere bàbá onínúure bàbá oníwà tútù àbíwà pẹ̀lẹ́ bàbá tó fẹ́ràn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá bàbá Aláàfin bàbá tó ṣe gbójúlé bàbá tó ṣe fọkàn tán bàbá tó gbójú tó gbáyà ṣùgbọ́n Ọlọ́run fẹ́ àwa fẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ àsìkò tó fún bàbá torí pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá látòkèdélẹ̀ là ń dárò lẹ́yìn bàbá wa abdulhamid doctor, aláàfin ikú àbáyèyé ó tó bí ọ̀sẹ̀ méjì sìn <clears throat> ọ̀kan ní ọmọ ìlú tó fẹ́ dípò òṣèlú mú à ń pè ní Saoti ó pe alhaji Ajani Bello Shehu ó pè wá sílùú ìlú Ọ̀yọ́ fún kó ṣe àdúrà Ramadan fún gbogbo wa gbogbo ọmọ ìlú wọ́n pè ṣùgbọ́n sì jẹ́ni lójú pé tí àsìkò bá ń tó ara mọ́ orúfọ́ àgbàlagbà bàbá wa Muyideen Àjàní Bello wọn náà pàdé bàbá wa láàfin níbi oṣù kan sẹ́yìn ibi tí a gbé pàdé pé àwọn wà ń kí bàbá pé aláàfin kú bàbá yèyé ọmọ ikú tí kú ò lè pa ọmọ àrùn tí àrùn ò lè ṣe wọn ní bàbá wa ikú bàbá yèyé Abdulhamid Àtàndá ọmọ Àbídúnkẹ́ kábíyèsí bàbá ń sọ fún Alhaji Muyideen Bello pé ọmọ aráyé náà kì í tàn kọ̀sẹ́ni tí kú ò lè pa o tí kú bá dé ikú ọ̀pá òun tí àsìkò ọlọ́run bá tó òun gbà pé òun kù tí a mọ̀ pé àsárá wọn ló tún bàbá ó jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo àwọn olóyè àti ọmọ ìlú Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ kọ́lọ́n kó mọ́bẹ̀yìn bàbá jẹ́ kọ́lọ́n kó foríjì bàbá wa ikú bàbá yèyé Abdulhamid Àtàndá ọmọ Ìbílúnkẹ́ kọ́lọ́n ṣe kóso fún bàbá gbogbo ìgbà tó bá kù tí gbogbo anáwó bá lò láyé ọlọ́jà látùbọ̀tán rẹ o àwa sì ní ìgbàgbọ́ síwájú Ọlọ́run a sì ní ìgbàgbọ́ síwájú èèyàn pé ìlú Ọ̀yọ́ ò bàjẹ́ ẹ̀yin bàbá ó tó dùn fún wa gbogbo ẹni tí gbogbo ìlú tí ọ̀yọ́ méjì ti bá yàn yóò tó gbè fún un yóò sì rọ ìlú lọ́rùn lọ́rùn ìlú òsì ní bàjẹ́ lásìkò tẹnìyẹn náà pẹ̀lú ògo Ọlọ́run ní òòrùn jùlọ ọ̀rọ̀ ayé pẹ̀lú ògo Ọlọ́run ṣùgbọ́n àìfẹ́kẹ́ ni wọ́n kẹ́yìn wọn kúrò torí bàbá wa bàbá takuntakun akíkanjú ọ̀mọ̀wé ni bàbá kọ́nà òsì kó sinmi fún bàbá. ọ̀ọ́ ni a lẹ́nu àwọn olóyè wọ́n sì ti sọ ìwé èèyàn tí bàbá jẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú kò ní ọ̀hún fún wa ní àyè láti wọnú ààfin gangan a sì ti rí gbogbo alẹ́ ní gbogbo òlú pátá wọ́n ti pèsè ààfin báyìí. Thank wọ́n máa wo ìmọ̀ àti ìjọba ní ìlú kí ọmọ sí ilé yìí lè máa yí òun sí ìlú. tọ ẹ káàárọ̀ níbikíbi tí ẹ bá ti wo ìkànnì BBC News Yorùbá a ti wà ní ààfin ìlú Ọ̀yọ́ báyìí níbi tí kábíyèsí ọba Láyéwọlá Àkàndá Adéyẹmí tí wọ́n ti wàjà ní àárọ̀ yìí babaláwi gbọ́ pé wọ́n ṣe àìsàn ráńpẹ́ ní bíi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí ó sì di alẹ́ àná tí bàbá darapọ̀ mọ́ àwọn bàbá wọn àfin náà làwọn báyìí o níbi tá a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀yọ́ tán ti wà níwájú àfin báyìí ìkànnì BBC News Yorùbá ẹ wà báyìí iwájú géètì àbáwọlé lọ sí ààfin aláàfin tìlú Ọ̀yọ́ la wà báyìí. they call me i don pay for the note na carry sand for them na lórí asking. bàbá wa Lámídì Adéyẹmí kẹta ni wọ́n gun orí oyè ní ọdún 1971 tí wọ́n sì ti lò ọ̀kànléláàádọ́ta lórí àpèrè náà kí wọ́n to wàjà ni alẹ́ àná. Ibrahim. ẹ má bínú o. bá mi fi sọ́dọ̀ ẹ bá mi dá ọkọ yìí sà. ǹjẹ́ kí n bá a sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí. àpẹ́ ẹ̀fọ́ tó ṣe wọlé ọ̀hún ló máa ṣe nǹkan bàbá gbégbèsè ayé tó dáa wọ́n dẹ̀ pẹ̀ láyé tásìkò ọlọ́mọdé ti dé kò sí nǹkan tẹ́lẹ̀ kankan lè ṣe lórí ẹ̀ so nǹkan tí mo lè sọ lórí ẹ̀ ní àsìkò ti tó bàbá náà gbìyànjú nǹkan lè ṣe. òkè báwọn ẹ ti rò pé ó ti yẹ bá ṣe wọ̀já yìí kó ṣe máa ṣe sáwọn ọmọ ọ̀gbìn lẹ́yìn lásìkò ní òkè. wọ́n ọ̀pọ̀lọpọ̀ wa la mọ aláàfin kankan tẹ́tẹ́lẹ̀ gan at least anybody that is uh, around sixty years downwards tó jẹ́ ọmọ ọgbọ̀n ọgọ́ta ọdún sísàlẹ̀ àṣẹ̀ṣẹ̀ rí pálàfin kan kú ní ọ̀pọ̀lọpọ̀ aláàgbọ́ láàrin dídá kan kanú kan ni so a lè sọ pé bó ṣe máa ń láwọn kálukú àmọ́ bó ṣe láwọn àwọn tó wà ń gbà yẹn bọ̀tà wa tá a wà ń bí sìn aláàfin tá a mọ̀ lélẹ̀ ìlọ́tọ̀ sí ṣe kálukú mọ̀ rù ẹlòmíì kí ló wà ṣẹlẹ̀ báyìí ẹlòmíì ìgbòlò ọ̀rọ̀ gbà báyìí ẹlòmíì eh, ṣàmọ̀ oríṣi nǹkan ni wà nínú ẹnì kọ̀ọ̀kan tó dúró ń bí lẹ́nu ọlọ́run jẹ́ kọ́tọ́ gùn síra wọn ni tó dẹ̀ síra wa tó kù náà kíni wàá wò bóyá àwọn ìyànbá tí ó ṣòfò tí ó fi yọ ẹni tí abáṣe báyìí ẹ bá mi sọ abáṣe báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ báwo ni a ṣe ètò tí máa lọ. a ah, à ń dóde àwọn ọmọ àwọn ìyọlẹ́sì àtàwọn ìlú àwọn ìlú náà ni ó sọ bọ́n ṣe fẹ́ sin òkú wọn àwọn ọmọ kékeré lè ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àgbàlagbà ìlú náà ni wọ́n mọ̀ ṣe pé ọba tó kú ìṣọba kékeré kò dẹ́n ṣọba àná ṣe àgbàlagbà ọba ni wọ́n ṣe ìlú ló máa ń ṣe ètò yẹn. ìgbọ́n bá a mọ̀ pé ọba mùsùlùmí lọ́kẹ́ tó ìjẹ́ báwo la ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀sìn ni ọba máa ń ní especially ọba tó jẹ́ aláàfin mùsùlùmí ni christian ni onífàní gbogbo wọn náà ló wà nílé torí pé ọba kékeré kọ́ ọba kò sọ́ba alẹ́ yorùbá tó jẹ́ ẹlẹ́sìn kan gbogbo ọba alẹ́ yorùbá yóò ṣiṣẹ́ gbogbo ẹ̀sìn tó bá wà nílẹ̀ náà máa máa ṣe. wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa bí ètò ìsìnkú ṣe máa lọ tó sì ní pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ò ní ọba wa ṣe kó tó wàjà ò lẹ́yìn dẹ́rẹ́ ṣe. èyí ee èyí máa fi dé yẹ káre. Life with fún àǹfààní àwọn tó ń ṣẹ̀ darapọ̀ mọ́ wa ìkànnì ABC News Yorùbá lẹ́wà báyìí níbi tí a ti wà nínú ààfin ti Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Adéyẹmí tí wọ́n wàjà. gẹ́gẹ́ bí a ṣe ń wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú ló ti sújọ sí inú ààfin báyìí tí wọ́n sì ti ń retí kí wọ́n gbé bàbá síta tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti ń béèrè báwọn fẹ́ rí aláàfin tìlú Ọ̀yọ́